alfulani alfufu alfafulani ìbúra mo fẹ́ kó búra fún mi mo fẹ́ kí òun náà jáde bó ṣe wà yìí síbẹ̀ kó wá búra pé tíwọ àti àwọn ìyàwó ọba ilẹ̀ yorùbá o máa báyàwó àwọn ọba ilẹ̀ yorùbá sọ̀rọ̀ o máa bá wọn sùn ìwọ àti wọn òjọ́ máa jọ lásìpọ̀ tó bá jásí pé lóòótọ́ o kéwú lọ́dà lọ́dọ̀ bàbá fúlàní lóòótọ́ o sì mọ̀ pé lóòótọ́ o ń lọ mẹ́kà lójoojúmọ́ o ń lọ mẹ́kà ní gbogbo ìgbà tó yẹ lọ mẹ́kà o dẹ̀ ń kírun wákàtí márààrún ìwọ náà gbé kùránì jáde síta jẹ́ kí gbogbo aráyé rí kò wá sọ fọlọ́wọ́ bá pé tó tí ìwọ àtàwọn ìyàwó ọba ilẹ̀ yorùbá tẹ́ ẹ̀ bá máa ṣe sìrán pẹ̀lú ara yín tẹ́ ẹ̀ máa bá bára yín sùn wàá gbé jáde kó fi búra tó bá wá tiẹ̀ parọ́ mo ní prove ẹ̀ dáadáa lọ́wọ́ tó pọ̀ dáadáa ìbúra tó ní kó wá búra fún ẹ̀ ní kùránì rèé ó dẹ̀ pé dáadáa látọ̀kèdélẹ̀ mo ra kùránì yìí nílùú mẹ́kà mo wá fẹ́ fi kùránì náà búra fún ẹ torí pé ìwọ fúlàní ó sọ nínú fídíò ẹ oníkun lọ búra tó bá já sí pé lóòótọ́ mọ̀mọ́ ìyàwó mi ni mo fẹ́ bá sùn tó fi lé mi kó ń lé alukùránì rèé kò dín nǹkan kan níbẹ̀ alukurani ní báyìí kò sí nǹkan kan tó dín nínú alukurani yẹn tó bá já sí pé mo fi alukurani yìí ọ̀nà méjì ni mo fẹ́ fi gbà búra yìí mo fi alukurani yìí mo fi búra gbogbo tó bá jásí pé lóòótọ́ ni gbogbo ọ̀rọ̀ tí wà àti Saheed Shittu jọ ń sọ àti ọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn gbé sí ilé tí nílùú France tó bá jásí pé lóòótọ́ mo fẹ́ bá màmá ìyàwó mi sùn náà fi lé mi kó ń lé náà fi gba gbogbo dúkìá mi ni alukurani rè gbogbo ègún tó wà nínú alukurani kó máa jẹ́ tèmi tó bá já sí pé lóòótọ́ ni ọ̀rọ̀ náà àti ẹ̀yin tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fẹ́ bá sùn náà fi lé mi kó lé náà fi nà mí wọ́n fà mí lé everything gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ìwọ àti Saheed Shittu alukurani yìí ó pé púpọ̀ kò dín nǹkan níbẹ̀ tó bá jẹ́ sí pé lóòótọ́ ni ọ̀rọ̀ yẹn gbogbo ègún tó ń bẹ láti suratul fati àti tó fi parí sí suratul bakora láti bakora títí débi tó fi kanlẹ̀ sí alukurani ni gbogbo ègún tó bá ń bẹ bẹ̀ kó máa jẹ́ ti tèmi àmọ́ o Fúlàní tí ó bá jẹ́ sí pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò rí bẹ́ẹ̀ gbogbo ègún tó ń bẹ nínú Kùránì yìí kọ́lọ́nkọ́ àwọlá pé mo lọ sí mọ́kà mo lo odidi oṣù kan nínú kàábà mi ò jáde lẹ́yìn ikú bọ́ta kú lọ láti lọ fi ṣe ìbádà fún ọlọ́run ọba mi ò wówó lọ mi ò wá kankan lọ ìbádà ni mo lọ fi ṣe àmọ́ tó bá jẹ́ sí pé bú lára ìbádà mi àti tí mo fẹ́ fi búra yìí tó bá wà ń kó máa tiwọ kó máa tiwọ Fúlàní àtẹni tó ń gbé sí èmi ti búra tèmi náà o ìwọ náà Fúlàní ìwọ náà wá ní ìbúra kan tí wàá bú fún mi. ìbúra mo fẹ́ kó búra fún mi mo fẹ́ kí òun náà jáde bó ṣe wà yìí síbẹ̀ kó wá búra pé tíwọ́ àti àwọn ìyàwó ọba ilẹ̀ yorùbá o ma báyàwó àwọn ọba ilẹ̀ yorùbá sọ̀rọ̀ o ma bá wọn sùn ìwọ àti wọn òjọ́ máa jọ lásìpọ̀ tó bá jásí pé lóòótọ́ o kéwú lọ́dà lọ́dọ̀ o sì mọ̀ pé lóòótọ́ o ń lọ mẹ́kà o ń lọ mẹ́kà ní gbogbo ìgbà yẹ kó lọ mẹ́kà o dẹ̀ ń kírun wákàtí márààrún ìwọ náà gbé kùránì jáde síta tí ìwọ àtàwọn ìyàwó ọba ilẹ̀ yorùbá tẹ́ ẹ̀ bá máa ṣe sìrán pẹ̀lú ara yín tẹ́ ẹ̀ máa bá bára yín sùn wàá gbé jáde kó fi búra tó bá wá tiẹ̀ parọ́ pẹ̀lú proof ẹ̀ náà wà lọ́wọ́ mi àmọ́ wá jáde ní síta kó wá sọ pé bóyá nítòótọ́ wọ́n parọ́ mọ́ ẹni photoshoot ni fi alukurani ìbúra kó dẹ̀ fi kàábà rẹ̀ kó fi búra kó fi gbogbo tọ́lọ̀ ṣe fún ẹ oní tó bá jásí pé lóòótọ́ ni àbírọ́ ni kó fi búra. àlùfùfù àlùfáàfù là á ní kí ló tún ṣẹlẹ̀ pẹ̀lú three plots kí ló ṣẹlẹ̀ pẹ̀lú three plots tí ọmọbìnrin yìí jẹ́ láti ọdún kẹrin sísìn ọdún kẹrin rèé tọmọbìnrin ẹ ti jẹ ilẹ̀ three plot ọmọbìnrin ẹ gba one plot ọmọ ẹ Mojidat ó gba one plot ọmọ ẹ ọkùnrin náà gba one plot ó jẹ́ three plot ẹ̀yin aráalé tó bá já sí pẹ̀rọ̀ tí mò sọ irọ́ ni ẹ gbọ́ bí ọmọbìnrin ẹ ṣe jẹ ilẹ̀ three plot ọmọbìnrin ò tí ì gbalẹ̀ yẹn dòní ẹ gbọ́rọ̀ yẹn. I will give you one plot of land I will give you one plot another one plot of land. ọmọbìnrin tẹ̀rí London ló wà. ó pè wọlé nígbà tó fẹ́ ṣe program lọmọbìnrin ẹ bá pè the first thing tí inú fúlàní máa wí ni pé inú fúlàní dùn pé ó wá láti London fúlàní máa sọ the first time tó máa sọ̀rọ̀ báyìí ó lóun fún ní one plot of ilẹ̀ ní pé ó pè wọlé látara bẹ̀ inú ọmọbìnrin ẹ dùn àwọn ọmọ rẹ̀ náà ń bá dunnú gbà tó ní kó ka fatia fúlàní náà ló gbọ́ ó ní kí àwọn ọmọ tó wà ń bẹ̀ kan kà ọmọ yẹn bá ka kéwú ọmọ ẹtụ tún jẹ one plot ọmọkùnrin náà tó jẹ ẹgbọn ọmọbìnrin yẹn náà òun náà ka kéwu naa ìyẹn tó jásí pé nígbà tí yẹn máa ka titi ẹ̀ ó ka ìsájà ó ní fúlàní sọ pé ọmọ yẹn náà jẹ one plot ilẹ̀ ilẹ̀ yẹn wá three plot ẹ jẹ mọ̀ pé gbogbo ara ẹ mọ̀ pé tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí fúlàní ò tí ì fún ọmọbìnrin fúlàní kọ́ ló nílẹ̀ o àwọn tó nílẹ̀ tó ní ká máa fún yàn tíyàn bá ti tíyàn bá ti ṣe dáadáa níbi competition kùránì àbí anything pa ìbéèrè ẹ̀sìn muslim wà nínú wọn christian wà nínú wọn wọ́n wá wíìnì ilẹ̀ yẹn fúlàní ò fún wọn nílẹ̀ o fúlàní ò fún wọn nílẹ̀ fúlàní kí ló dé tó obìnrin yóò ṣe gbalẹ̀ torí pé kí ni kùránì sọ pé kabura makta inda lion tẹ kúlù mọ̀lẹ̀ tẹ fàlù nǹkan tẹ́ ẹ̀ bá ti mọ̀ pàgbára yín ò ká tẹ́ ẹ̀ nílé ṣe ẹ má tiẹ̀ ẹ̀ bá débẹ̀ mọ́ rárá ẹ̀ tiẹ̀ gbọ́dọ̀ ṣe fúlàní dandan ni kò fọ́mọbìnrin nílẹ̀ three plot yẹ torí pé wọ́n kọ́ ló nílẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ máa bọ́rọ̀ yìí lọ tẹ́ bá fẹ́ máa rí proof yẹn ọ̀nà méjì ni tẹ́ ẹ̀ bá lọ sínú Twitter tó bá tásìkò màmá bá ń post sínú Twitter tẹ́ ẹ bá tásìkò ẹ̀bí kẹ́ lọ sí Imam Paris Global Family ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin Nàìjíríà tẹ́ ń wo fídíò yìí mo wà fún yín láti jẹ́ olùgbìyànjú fún yín ni gbogbo anybody tán bá gbá àbí pásítọ̀ ló gbowó lọ́wọ́ ẹ̀ ni àbí chọ́ọ̀chì kan ló gbowó lọ́wọ́ ẹ̀ tẹ wá ń wò pé ọlọ́run wà irọ́ ọlọ́run onísọ̀kalẹ̀ láti wá ṣàánú yẹn àfi ká bọ́lẹ̀ o àwọn àgbààgbà àwọn ọ̀nọ́rẹ́bù àwọn ọlọ́pàá wà tán lè ràn wá lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tá a máa rí owó yẹn gbà ẹ pè mí ẹ kàn sí mi a máa bá wọn wọ̀ ọ́ bí ẹni tó bá anywhere tó bá wà a máa bá wọn wọ̀ ọ́ ni àfi tó bá sá lọ gbogbo ẹni tí àáfàá náà bá gbá táfà gbowó lọ́wọ́ ẹ̀ pàápàá jùlọ ẹ̀yin obìnrin táwọn àáfàá ń fẹ́ tán gbowó lọ́wọ́ yín gbogbo ẹni táfà bá gbá ẹ pè mí ẹ pè mí màá jáde màá ṣèwádìí gbogbo ẹ̀ a máa in tó fi mu tó fẹ́ fi yàn yín jẹ yẹn ẹ pè mí ẹ̀dá kan ò jẹ ẹnìkan kan ò jẹ ẹnìkan kan lọ ẹ ṣí àfídíò ẹ jẹ́ kó kárí dáadáa ẹ jẹ́ kán mọ̀ pé ọ̀rọ̀ wà anybody àti ṣetán láti gbìjẹ́ anybody sẹ́ni mo wá ṣetán láti jáde nísìn ọ̀rọ̀ tí mo fẹ́ máa jáde lórí ni pé anybody tó bá ti cheat ẹ kàn sí mi anybody tó bá fẹ́ ṣèyàn jẹ pẹ̀lú ẹ ẹ kàn sí mi pẹ̀lú ògùn ọlọ́run bá a máa gbà àfa kan ló ní òun rìnà sí ẹni ó wá ba tiẹ̀ jẹ́ àfa kan àbí pásítọ̀ kan ó lóun rìnà sí ẹ ẹ jẹ́ kí a jọ fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin christian ká lè gbé gbogbo àwọn ẹ̀wọ̀n oníjìbìtì kò religion tá fi ń gbowó lọ́wọ́ wa yìí wọ́n fi yà jẹ wá ni wọ́n fi yà jẹ wá ni ẹ̀sìn tó fi gba ẹ̀sìn Islam àti religion àti oníṣẹ́ ẹ̀sìn tó ń gbowó lọ́wọ́ wa yẹn wọ́n fìyà jẹ wá ní ìkà ni wọ́n owó tí ò tó wọn á dẹ̀ tún gbà lọ́wọ́ yín ẹlòmíín náà tún máa fi religion fẹ́ yàwó yàwó bí pastor ṣe ń bá yàwó yàwó sùn làwọn àfáà náà ń bá yàwó sùn ẹ jẹ́ clear kíní yìí a mọ̀ pé a clear tán yẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú tiwa kò sẹlẹ̀ nílùú èbó náà ó yá ẹ ẹ jẹ́ gbogbo ẹ̀yin ẹ̀yin nàìjíríà kẹ̀tì ẹ̀ gbọ́ ni mo ti ti yà mí lẹ́nu púpọ̀ ẹ jọ nígbà ìyánsẹ̀jọba ìjọba nàìjíríà pè ẹ́ pé o ní court wọ́n ní kó wá sí ilé ẹjọ́ o wá kọ̀ o ń dọ́jì ìjọba nàìjíríà o ń sá káàkiri tán bá pè ẹ́ lónìí wá sá káàkiri wọ́n sì lẹ́tà pé lọ́tún lóṣì o ń sá káàkiri o wá sá títí títí ńgbà tí lọ́yẹ̀ tó máa lọ síbẹ̀ lọ́yẹ̀ ń present pé o ṣàìsàn ni ó rẹ̀ ṣùgbọ́n ńgbà tí lọ́yẹ̀ bá lọ síbẹ̀ pé o ṣàìsàn tó bá wá di lọ́sàn-án wàá jáde sí Facebook wàá tún ṣe Facebook tó bá di lálẹ́ wàá jáde ó wá ṣe bẹ́ẹ̀ títí títí títí náà ó rẹ̀ ó rẹ̀ ó dẹ̀ gbabẹ̀ ó jáde kúrò ní Nàìjíríà ó London ó lọ sí Dublin ó sá lọ síbẹ̀ nígbà tí ìjọba Nàìjíríà ti pè é pé ó ní case ẹjọ́ ṣé bí Nàìjíríà ṣe fẹ́ gbòòrò nìyẹn àbí mo ti rírú ọ̀rọ̀ yẹn gbogbo Nàìjíríà mo fẹ́ kẹrù ọ̀rọ̀ yìí wò gbogbo àwa tá a wà láàbùrọ̀dù pátápátá tí ọ̀rọ̀ yìí bá jẹ́rọ ẹ jẹ́ mi nírọ́ kò tí ìjọba fi lẹ́tà pè lásán pé kó o ní kéèsì kan àbí wọ́n rìpọ́ọ̀tì ẹ̀ fún ìjọba tó bá kọ lẹ́tà yẹn tó bá fún ní déètì tí ò bá lè lọ níjọ́ yẹn tó bá kọ lẹ́tà sọ́dọ̀ ìjọba ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ò gbọ́dọ̀ wáyé mọ́ ó gbọ́dọ̀ yọjú síbẹ̀ ni kò sẹ́ni kankan tán bí irenu wa even nǹkan tó bá wà ní nàìjíríà tí ìjọba france àbí ìjọba london àbí ìjọba dublin bá pè é pé oníkèsì wọn ò bí eré kó má lọ ṣé ìjọba nàìjíríà làwa rí ṣèjọba nàìjíríà ni ò mọ̀jọba ṣe ó ṣe nàìjíríà wọ́n gbé ẹ lọ court pẹ̀lú kéèsì oríṣiríṣi kéèsì mẹ́ta tó sì já sí pé kéèsì yòókù tún bọ̀ lọ́nà o mẹ́ta ló ṣẹ̀ṣẹ̀ rí o àwọn kéèsì mẹ́tẹ̀ẹ̀ta tó fi lọ ẹ́ kéèsì bàbá kéwùgbà góòdù wà ń bẹ̀ kéèsì mọ́ríkàsì wà ń bẹ̀ kéèsì alájà kàfílà káúlà wà ń bẹ̀ àwọn kéèsì míì tún ti wà ọ̀rẹ́dì tó wà ní underground tí wò ó tí ì mọ̀ ìmíì náà tún wà ńlẹ̀ kéèsì pé o bú àwọn àfáà àfáà lóríṣiríṣi àfáà bàbá wa nílùú Ìlọrin ọba Ìlọrin o bú wọn o bú yálàyà bàbá wa nílùú Ìlọrin Ṣéwù o bú Ṣéwù ọba wa ọba Ìlọrin o bú wọn o bú Ṣífì Ìmáàmù Ìlọrin o bú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá ló ti bú bàbá wa Muyideen wà bẹ́ẹ̀ o kéèsì wọn bẹ́ẹ̀ lẹ́ ẹlòmíì gbójú kò bí kéèsì yẹn ẹlòmíì ò gbójú kò bẹ́ẹ̀ so wọ́n wá ń pè ẹ́ ò wá ń dọ́jì gbogbo àwọn tó ráyè láti ṣe kéèsì pẹ̀lú ẹ wọ́n fẹ́ béèrè béèrè lọ́wọ́ pé kí làwọn ṣe fún ẹ tó fi ń bà àwọn lórúkọ jẹ́ òun sá káàkiri a máa rí ẹ Facebook lọ́la tí Fúlàní bá sọ̀rọ̀ wá jáde wá sọ̀rọ̀ ó dẹ̀ lórí ẹ lóòótọ́ ṣé ẹ rí ìjọba Nàìjíríà fún ṣé ìjọba Nàìjíríà ò wá ṣèjọba mọ́ lẹ́yìn ìgbà tí alukurani gangan tó bá já sí pé àfààní ẹ lóòótọ́ ó dẹ̀ mọ́ kí ó alukurani sọ pé àdìsí anabi wa muhammad sallam ó ní àti ula wa àti rasulu wa ulul amuri minkum ó ní ẹ tẹ̀lé ọlọ́run ẹ sì tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba ẹ tẹ̀lé àṣẹ àwọn aláṣẹ yìí tá aláṣẹ bá ti sọ fún yín pé kẹsì ẹ gbọ́dọ̀ ṣe ìwọ ń sá káàkiri ó ń sá káàkiri gbogbo bí o ò lè sá bí ilé ògbẹ́ ọ̀dẹ̀ ògbẹ́ ó kàn ń sá káàkiri ni kí láǹfààní pé òun wálé ayé kí láǹfààní pé òun fẹ́ kólé ayé jọ ilé ayé tó kójọ tó lè dúró tì gbogbo tó ń kojọ ò lè dúró tì mọ́sálásí tó kọ́ gan o tí ìfẹ́ kan o tó bẹ̀ láti lọ kírun léraléra níbẹ̀ báyìí ò ń sá káàkiri ìwọ nìyẹn ọlọ́run nìyẹn ṣùgbọ́n kò sí eré tó fẹ́ sá kò sí eré sá iná mọ́tẹ̀lẹ̀ sínú tó fi rínà ilé yìí fàáwọ́ àmúlà kíkù ikú tẹ̀ ń sá fún yẹn fàáwọ́ àmúlà kíkù ikú yẹn náà ló máa padà. ó dìgbà bye bye.